tábàtú wà lọ́wọ́ súrọ́tù nùr quran sixty three eh, quran twenty four aya sixty three aláwo ní fàlìyáàdárì lẹ́dínà yòókọ́ọ̀lì fúnà á ní yìí á ń òun fìtínà tún á yù sí ibà òun alim. àwọn tí wọ́n ń yapa àti ànábì lórí ẹ̀sìn kí wọ́n lọ ṣọ́ra wọn. those who disobey the commands of the prophet on religion, they should be very careful. They should be very, very careful. And to see Ibahun fitna. Otherwise, the calamity will befall them. Àdánwò máa ṣẹlẹ̀ sí wọn. Ìfòòró ó máa How you see Ibahun Azabun Alim iya ìyà elero. ọ máa ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ àlìkìyàmọ̀ so a ní option àti ká tẹ̀lé àwọn ọ̀rọ̀ ànábì lórí ẹ̀sìn ká tẹ̀lé ìṣe ànábì lórí ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì àwọn ni wọ́n ní pírọ́blẹ́mù pé bíbélì nìkan ni ìwé ọlọ́run lọ́dọ̀ tiwọn so definitely wọn ò ní tírà míì so tẹ́lẹ̀ wá ṣe ohunkóhun àwọn ò lẹ́tọ̀ọ́ àti ṣe nǹkan kankan àfi ọ̀wọ́ ohun tó bá wà nínú bíbélì wọn but àwa mùsùlùmí àwa lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan kódà bí ò sínú kùràánì tó bá ti wà nínú àdìsá nẹ́bì nígbò ga pé nínú kùràánì muhammadu ọlọ́run ní asere tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́run ká má yapa àṣẹ rẹ̀ ó kìlọ̀ fáwọn tó bá ń yapa àṣẹ rẹ̀ so nínú súra àṣúrọ́ ayà 52 aláwò ní wà innaka látàdí ìlà sirati mustaqim dájúdájú wà nẹ́bì ó máa tọ́ka àwọn èèyàn sí ọ̀nà tààrà nínú ìṣe rẹ àti ọ̀rọ̀ rẹ nínú súratul hashiri àyà 7 aláwò ní wà ma atakumur rasul fákùlù ohun tánàbì bá mú wá fún yín ẹgbà mú wà mẹ́nà hàkùn áníhù fàǹtàhù ohun tó bá kọ̀ fún yín ẹ̀jáwọ́ ń bẹ̀ ẹ̀jáwọ́ ń bẹ̀ so káwọn obìnrin kí wọ́n máa bọ́ta lónìí kí wọ́n máa sọ pé yẹn kò sínú jẹ̀nẹ́sà nù kùránì ṣúlọ́tù <laughs> tọ́ọ́bà tí ò ní kánàbí òkírun sí òkú lánìí ẹ́ ń sọ́tù tọ́ọ́bà tí ò sí bẹ́ẹ̀ ni. Eh, aya 103. Aya 103. Sura At-Tauba, aya 103. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. Okay, aya yẹn ah, aya tí mo fẹ́ lò kọ́ lélẹ́yìí. Eléyìí sọ nípa pé kánàbí ó gba zàkà lọ́wọ́ àwọn èèyàn kó ayé ilé tí mo fẹ́ lù gangan ẹ̀jẹ̀ ìwà bọ́ọ̀tà. aya eighty four nìyẹn wà aya eighty four wàlá tùsọ́lì àlà áhàdì mínú mọ́ta abàdà. má ṣe kírun sí ẹnikẹ́ni nínú wọn lára láíláí wala takum ala qabrihi má dùn síbi sàárè rẹ̀ gan innahum kafaru billahi wa rasulihi torí pé wọ́n ṣá ìgbàgbọ́ nú Allah àti òjíṣẹ́ rẹ̀ wa wa hum fasikun wọ́n sì kú sípò òbílẹ̀jẹ́ ara yẹn ti ń hànà fún ànẹ́bì láti kírun sí àwọn mùnàfíkì lára tó túmọ̀ sí pé àwọn tó bá jẹ́ mùmìnì yóò kírun sí wọn lára ìyẹn ń ó tún ní kò sáyà kákìrún sókù lára kò sínú àlùkùránì ṣe rí pírọ́blẹ́mù tí àwọn èèyàn wá ní òun ni pé ẹ mọ̀ mọ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ mọ́ ṣe é mọ̀ pé èyí ò ní mọ̀ tẹ́ lè fi kanta rẹ̀ àti kẹsẹ̀ lọ bí àfáà léèrè ẹ̀yin tẹ́ ẹ̀ nímọ̀ tẹ́ fi kanta irọ́ ẹ̀yẹ gbọ́ irọ́ etí yín mọ́ ẹ̀yẹ gbọ́ ìrọ́sí etí yín mọ́ wọ́n fẹ́ dá rúgúrúgú sílẹ̀ sínú ọkàn yín ni àníṣẹ́ ọkùnrin yìí ẹni kó bọ́ọ̀ta àti gbọ́n tó wí kílẹ̀ sìn tiẹ̀ náà kákọ́kọ́ bẹ́ẹ̀ lórí yìí kílẹ̀ sìn tiẹ̀ ṣé ìsìláàmù lẹ́sìn ẹni àbí nǹkan míì tó ní ìsìláàmù lẹ́sìn òun ta ni òjíṣẹ́ rẹ̀ nínú ìsìláàmù ta ni òjíṣẹ́ rẹ̀ nínú ìsìláàmù tó bá ní ànábì muhammadu ni ok wíwo ànábì kọ́ṣe nínú ẹ̀sìn ọba làkàyè mu ni àbọ̀tako làkàyè tó bá lọ́tako làkàyè ok wíwo ìwọ gangan kọ́ṣe nínú ẹ̀sìn torí n tó ń sọ ẹ̀ nísìn ó ká wù ọ́ kọ́ṣe ni ló fi ń sọ ó fẹ́ ká gbà ń tó ń sọ ló fi ń sọ ọ́. sọ bá làákàyè ma bio ò bá làákàyè mu lẹ́yìn náà káwá bí léèrè pé ó dáa sọ́ọ̀bà pọ́lọ̀ ní akírun nù kùránì ọya kí hàn wá wákárí ṣé rántí bàbá àgbàlagbà kan báyìí tí mo gbé wá níjọ́sí bàbá tángílì sí kùránì sàmọ̀kẹ́ pọ́blẹ̀mù tiẹ̀ náà nìyẹn kò padà kírun bó sì yẹ kó kírun gbogbo ilẹ̀ ń sọ pé àlìjẹ̀nú ti kó sí lára so àlìjẹ̀nú ti kó sáwọn eléyìí náà lára ni eh? they, they, they, they were possessed by the demons wọ́n ti wà possessed demons ti ń ó ti ń bá wọn fínra problem táwọn ẹni yìí nìyí ṣé lè mọ kéwù ni tó ní káwọn àfa àwọ ẹni tọ́mọ kéògùn ò lè bọ́ta sí ẹni tọ́mọ kéògùn ò lè bọ́ta sí kí ní bẹ̀rẹ̀ ẹ̀ ti ń sọ ó ní kò sí ti ń jẹ́ Allahu Akbar ṣé nílé ayé yìí ṣé ẹ máa gbọ́ kẹ́ máa pe àwọn kan ní the great the great the great ẹ gbọ́ nínú ìtàn ẹ mà wọ́n tẹ́ máa dákọ̀ wọ́n tẹ́ máa pè wọ́n ní the great the great ok ilé ayé gangan fún ara rẹ̀ ṣé kò great ilé ayé fún ara rẹ̀ sí ògírètì kánẹ́bì wá ròyìn ọlọ́run pé Allahu akbar pé Allahu ni ó tóbi ìyẹn ni pé tẹ́ ẹ bá ti ẹ̀sùn rí nǹkan kan mi tóbi lójú ti yín ohunkóhun tẹ́ ẹ bá rí kó tóbi lójú yín ilé ayé ni o òrùn ni o òṣùpá ni o odò ni o ohunkóhun tẹ́ ẹ rí kó tóbi lójú yín Allahu tóbi ju gbogbo kí ló tako làákàyè bí yín ó sì tọ̀dọ̀ ànábì wá wá pé bá ànábì ṣe máa kírun nìyẹn pé Allahu akbar ẹni tọ́lọ̀ rán sáwàṣẹ́ tó bá fẹ́ kírun yóò ní Allahu akbar wèrè kan wá bọ́ ọ̀ta ó ní kò sí ti ń jẹ́ Allahu akbar ó ní ni kí ni ìtumọ̀ ṣíríkù kí ni ìtumọ̀ ṣíríkù kó tí ń jẹ́ ṣíríkù fún wa. àlìjẹ̀nú ti kó sí lára ti kó sí lára ó yẹ kí ń mú lọ sílé ó rúkúyà kí ń rúkúyà fún ni. so ẹ ka ọ̀rọ̀ rẹ̀ kún ẹni tí ò ní mọ̀ ẹ má gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ iná ò rọrùn láti wọ̀ iná kò ẹni tí ò bá ní ìmọ̀ kọ́mọ̀mọ́ tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú ẹ tẹ̀sà àwọn àfáà súnà tẹ́ ẹ̀ máa tẹ́tí gbọ́rọ̀ wọn bẹ́nìkan bá ti póòsì nǹkan kankan sí yín kẹ́ ẹ ti rí yi. o pé ó ti mú nǹkan yó tàbí léyìí nǹkan ti kọlù ẹ dìlítì ẹ̀ kúrò lórí kíní yín ìwọ náà mọ̀ pé èyí sáfẹ́ sìn o ò lè dá èsì fọ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ọ̀wọ́ àwọn ẹ má fura yín ní problem in fact nígbà tí mo gbọ́rọ̀ arákùnrin yìí mo kàn gbẹgbẹgbẹ kan ni pé eléyìí wèrè ọ̀sán gan leléyìí àbúrò ọba Solomoni ni wèrè ọ̀sán gan ni. ẹ̀yin tẹ́ ẹ̀ wá nímọ̀ tẹ́ ẹ̀ ti fo èsì tẹ́ ẹ bá jẹ́ kó kó fáírọ̀ sínú ọpọlọ yín tọ́lọ kó bá yín ẹ̀yin lẹ máa blame ara yín o kò sígbà kankan rí táwa mùsùlùmí sọ pé quran nìkan là ń tẹ̀lé kò sí kò sí ohun tá a máa ń sọ fáyé ni pé alukurani àti àdìsí ànábì muhammad alukurani àti àdìsí ànábì muhammad ohun táwa mùsùlùmí máa ń sọ nìyẹn àwọn kan tí orí wọn fẹ́ burú àwọn kan tó rí wọn fẹ́ burú látèkó wá àwọn ni wọ́n dá fìtí náà pé sọ́yí Buhari ò da àwọn ni wọ́n dálẹ̀ àwọn ni wọ́n dálẹ̀ nígbà wọ́n sì ti dálẹ̀ wọ́n ti lọ́mọ ẹ̀yìn a sì wé awíngbà náà a ké a wí aké nígbà náà pé ha ohun tẹ́ ẹ dálẹ̀ yìí yọ́ mà lẹ́yìn ló ti lẹ́yìn yìí o so kì í sẹ́ni ní ọ̀sẹ̀ mọ sọ fáwa wípé àtàríyà ò sínú kùránì ẹ̀ẹ́ráka àyè kan ò sínú kùránì ìgbà kan ò sínú kùránì ìwọ ọkọ lọ́lọ́run sọ kùránì kalẹ̀ fún ànábì tọ́lọ́run sọ kùránì kalẹ̀ fún ọlọ́run gbé iṣẹ́ yẹn lé e lọ́wọ́ pé kó ṣàlàyé ọlọ́run gbé iṣẹ́ yẹn lọ kókó sàlàyé ó sì ṣe àlàyé rẹ̀ fún wa bá ṣe kírun tọkàn wọ́n balẹ̀ pé alihamudulilayi àríkí ó sàlàyé bá ṣe gbààwẹ̀ ọkàn wọ́n sì balẹ̀ pé alihamudulilayi àrígbà nígbà táwọn ibi ṣe hajj ó ní kúlù ánìmọ̀nà síkàkùn ẹ gba iṣẹ́ hajj yín lọ́wọ́ mi ẹ̀yin iṣẹ́ tí mo ṣe yìí ọwọ́ mi ni kẹ́ wo bẹ́ẹ̀ ṣiṣẹ́ hajj áyàwó lọ́wọ́ ṣàlàyé iṣẹ́ hajj fún wa ṣe rí alukurani ó dúró gẹ́gẹ́ bí tíọ́rì hadith anabi ó dúró gẹ́gẹ́ bí practicals ó ò lè lo kùránì láì lọ pẹ̀lú àdìsí kò sí ní tó fẹ́ sí kò sí ní tó fi kún un kò so èmi ò rí kan nínú ọ̀rọ̀ arákùnrin ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sí ọ̀rọ̀ ọba Solomoni ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sọ́rọ̀ àwọn tó rí wọ́n burú wá látẹ̀kù tí wọ́n ń Bukhari àwọn tó wọ́n ti burú láti inú oyún wá tó èèyàn bá burú láti inú oyún kọ́ máa wọ́gi lé sọ̀híwùlì bùkọ́rí kí wá lókùmọ̀ the implication is tó bá ti wọ́gi lé sọ̀híwùlì bùkọ́rí múslímù ó ti wọ́gi abudaudu ó ti wọ́gilé tirimizi ó ti wọ́gilé nasaayi ó ti wọ́gilé ok tẹ́másí awọ́gilé gbogbo àdìsí kí ló ṣẹ́kù ó kù kùránì ó yẹ wá fi kùránì ṣẹ̀sìn ẹ wá fi àlùkùránì ẹ wá fi ṣe ẹ̀sìn fún wa kárí. ẹ bá jẹ́ ọmọ ọkọ tẹ́ kìí ṣe ọmọ àlè kùránì onìkan sọ ọ́ láì ní lu àdìsí ànábì ẹ wá fi kùránì ẹ fi wá ṣẹ̀sìn fún wa kárí ẹ fi kùránì ṣẹ̀sìn fún wa kárí ẹ kùránì nìkan fún òun kíkí ẹ kùránì nìkan fún ájì ẹ kùránì nìkan fún zaka nǹkan tí ò pọ́síbù kò pọ́síbù náà kò pọ́síbù yorùbá bọ̀ wọ́n ní bí onígbá bá ṣe pe gbá rẹ̀ láṣẹ bá pè bọ́ bá pè ní àǹkárá wọ́n pè ní àǹkárá náà ni bọ́ bá pè ní pèkúpè bí wọ́n ṣe bá pè náà nu nígbà tó ti tẹnu ẹ̀yìn tẹ́ ẹ wagbádá àfáà tẹ́ ẹ dé àfáà tẹ́ ẹ jókòó sórí àga àfáà tó ti tẹnu yín jáde pé sọ̀yíwù lìbùkọ́rí o tíra ọ̀tá ẹ̀sìn ní o ẹ ti gbé ọ̀rọ̀ lé àwọn dìgbòlugi ọba solomoni àti onísingilẹ́ǹtì yìí ẹ ti gbọ́rọ̀ lé wọn lẹ́nu wọ́n bá yín parí iṣẹ́ iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ti bẹ̀rẹ̀ tẹ́ jẹ́ lídà wọ́n bá yín parí ẹ̀ wọ́n bá yín parí ẹ̀ so kẹ́nikẹ́ni má fi mùsùlùmí wé kìrìsẹ́nì ní abala tírà àwọn kìrìsẹ́nì àwọn làwọn máa ń sọ pé bíbélì nìkan ni ìwé tàwọn àwa mùsùlùmí àwa yìí sọ bẹ́ẹ̀ ohun tá a máa ń sọ ni pé àlùkùránì àti àdìsí ànábì tó lálàáfíà òní ìwé ẹ̀sìn wa ohun tá a máa ń sọ nìyẹn so ohun tá à ń retí látọ̀dọ̀ ọrú yín ni kẹ́ ẹ sọ pé òkè o nǹkan báyìí ẹ̀ ń ṣe kò sínú kùránì kò sínú hadith ohun tá à ń retí nìyẹn pé nǹkan báyìí o àwa mùsùlùmí à ń ṣe o nǹkan náà o kò sínú kùránì kò sínú hadith àwọn àbí ọ pé àwọn wo ni wọ́n ń ṣe é nítorí èmi àti àwọn míì àwọn ò ní ṣe nǹkan kankan àfi kí nǹkan yẹn wà ní kùránì tàbí kó wà nù hadith ànábì so ohun tá à ń retí challenge tá a fẹ́ kẹ́ ẹ fún wa ẹ bá jẹ́ kírísítẹ́nì nítorí ẹ yín challenge tá a fẹ́ kẹ́ ẹ fún wa ni pé èyí ti ṣe táwa mùsùlùmí fi ń ṣe nǹkan kankan tó ga sí pé nǹkan náà kò sí nínú Quran kò sì sí nínú hadith In summary, the people, the people who say uh, Atahiyya is not in the Quran, uh, this is not in the Quran, is not something that can give us headache. It is not. Because Muslims what we normally say is that whatever we want to do, we must have reference for it. Uh, we must have reference to it either in the Quran or in Hadith. The only challenge you can give to the Muslims is that if we do something, if we practice something, and that thing is not in the Quran and in the Hadith Then you can query us. You can challenge us that what is our reference to read? What is our reference? In as much we practice what is in the Quran or what is in the hadith of the Prophet sallallahu alaihi wasallam, no one can query us. No one can query us. So, and Those of you who claim Quran only, come out. Show us your Islam. According to Quran only, come out. Show us your Islam. According to Quran only. Then we will know the type of Muslim you are. I swear by Allah, no one can practice Islam except with reference to Quran and Hadith. Quran is like a theory and Hadith is like a practical. Whatever Quran says, whatever Quran says, it is the role of Hadith to expatiate, to elaborate, to explain, and if it's uh, something that needs to be done, the practicals must be in hadith. So, all what we do in Islam should be in line with Quran and hadith. So, your shout, your claim that this is not in the Quran, that is not in the Quran, is not new. It's not new to us. It's not new. If it is not in the Quran, but it is in the Hadith, is Hadith not our book? We Muslim, Hadith is our book. A book, uh, uh, what is this? Uh, eh, the tradition of the prophet is the second, is the second, second in command to Quran. Hadith is an explanation of Quran. Hadith is practical of the Quran. Allah has sent us a messenger. He gave the prophet a book, and the book requires explanations, analysis, demonstration, practicals, Are you the one to give us the explanation? Are you the one to give us the analysis? Are you the one in position? Are you the one to give us the practicals? No. Who knows you? You are not our messenger. You are not our prophet. It is in the Quran that we must obey, we must emulate, we must, we must follow our prophet. So, my dear brothers and sisters, don't be deceived. Don't be carried away by all this shouting. They are just devilish shouting. They are satanic shouting. Islam takes its references primarily, originally from Quran and Hadith. The, the role of the scholars are to explain the verses and the hadith. So, we don't need to waste our time, our costly time. We don't need to waste it on this stupid man saying that Allah Akbar is shirk. What is the definition of shirk? Come on, tell us the definition of shirk in Islam. Imagine someone saying he knows Islam and what he knows is in contrary to what, what Islam says. Imagine someone presenting himself as the most knowledgeable at our era, what of our predecessors, our ancestors, the companions, and those who follow them in righteousness, who is more knowledgeable who is more knowledgeable. All these claims that this is not in the Quran, that is not in the Quran, are they in Hadith? If they are in Hadith, then it is part of our religion. Allah commanded us to follow our prophet, not you, not you, not you. And the genesis of this problem is from those people from Lagos who came on air to condemn Sahil Bukhari. And we want them seriously that what you are saying, what you are initiating is very dangerous. People will come out to expand your problem. And it has occurred. It has occurred. You are saying Sahih Bukhari is rubbish. It follows that all other books of hadith are rubbish. It follows that if all those the books of tradition, traditions of the Holy Prophet are rubbish, then you will base your doings, your practice on Quran. Now come out. Let us see your worship. Let us see how you will worship Allah. Let us know how you will perform your salat, the manner of your salat, the conditions of your salat that, that you will convince us of what you are saying. You are just liars. You are liars. So, ààrẹ ọjọ́ múso lókùn kò sọ̀rọ̀ níbi ariwo tárákùnrin yẹn ń pa kò sẹ́nì kankan tí ó bá ẹni tálùkẹ̀ ló kọlù ṣe dìbéètì tó ti yé gbogbo ẹni tí ó ti gbà pé alukurani àti àdíìsì ní ìwé ìmísí wa tá à ń tẹ̀lé inú ẹ̀sìn gbogbo tó bá rí ó sọ ìranù ló sọ ìranù ló sọ torí pé ó ń dọ́gbọ́n pè wá lọ síbi ká sọ òun di in tí ò jẹ́ nínú ayé wa ìwọ kọ́ lànà bí wa ìwọ ni òjíṣẹ́ wa ṣé wọ́n lọ fẹ́ sọ fẹ́ sọ̀rọ̀ ìdàwó kọ́ṣe wa ni àbọ̀ fẹ́ tú ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ pé kọ́ńkálukú máa tẹ̀lé fẹ́ẹ́nú rẹ̀ tẹ́ bá ti ní ká kírun kọ́ńkálukú kì bó bá ti fẹ́ tẹ́ bá ti ní àgbàwẹ̀ kọ́ńkálukú gbà bó bá ti fẹ́ tẹ́ bá ní ká lọ zàkà kọ́ńkálukú yọ bó bá ti fẹ́ no ẹ̀sìn kì í ṣe báyẹn ẹ̀sìn òfin lẹ̀sìn òfin àti ìlànà òfin àti ìlànà òní ẹ̀sìn Allah ò ní jẹ́ kí a ṣe ẹ̀sìn láyé àti ní ọjọ́ àlìkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk bóyá kí n fún ẹ̀yin èèyàn láǹfààní láti pè wọlé ẹni tó bá ní ìbéèrè tó fẹ́ béèrè kó pè wọlé sórí. So zero eight zero seven six one one four eight nine six. tàbárí ẹni tí ó pè wọlé ẹ̀rọ kí èmi sábà fi èmi sábà fi àyè lẹ̀ fún ẹni tí ó pè àmọ́ ẹ̀kọ́ tí ń bá láàyè ẹ̀ kò lè fi lẹ̀ fún wa tàbárí ẹni tí ó pè wọlé tí ọba wá sí àjẹ pé ó tún di ìgbà míì látún ṣe àlàyé ohun tí ó bá yẹ kí a tún gbọ́ fún wa ọlọ́fun pàṣẹ kò gẹ̀ dáadáa ẹ má gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn asòkùnsẹ́sìn àwọn olùpèpè ẹ wà lẹ́nu ọ̀nà jáànámà ẹ má gbọ́rọ̀ ní ẹnu wọn mọ́ ìwọ tí ò mọ ẹ̀sìn tó ò ní mọ̀ tó ń gbọ́rọ̀ lẹ́nu irú wọn wọn á kó ọ sínú rújúrújú wọn fẹ́ kó bọ́ ọ ní o àwọn ti sun tí wọ́n jóná ọ̀rẹ́dì wọ́n tún fẹ́ kó bàwọ̀ náà ní o aláwọ̀ ní jẹ́ kí akóbára wa aláwọ̀ sì ní jẹ́ kárí alákòóbá o wasalaamu wa rahmatulahi wa barakatuhu. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك